ní cash lọ́wọ́ ni. mi ní cash. atm cash. mi náà ní card lọ́wọ́ mi ní cash card lọ́wọ́ card lọ́wọ́ àlọ́ tèmi níbẹ̀. pásítọ̀ atm kọ́ wà ní tòsí níbẹ̀ bóyá ká débẹ̀ ká ṣùgbọ́n lọ́wọ́ rọ̀ wá. atm tó wà sàlẹ̀ ẹ máa kó gba káàsì. àtẹ máa ń da transfer. káàsì ìdá káàsì náà á dára fún wa. ẹ wọlé ẹ wọlé kọ́yìn. ẹ wọlé àṣìṣe. ti dé di atm kan sá. atm ilé. bẹ́ẹ̀ sá. kò ń dispense. wà á débẹ̀ kò ń dispense kò ń dispense. ẹ ká súnmọ́ tó wà wájú mẹ́ẹ̀. ẹ pẹ̀lẹ́. ẹ ti wà nù iṣẹ́ olúwa ẹ̀ ti tọ́jọ́ bíi mélòó. a ti wẹ̀ sá. ìkan tó rè sá. ilé ìjì máa ń lọ káàdì. ìjà máa ń gbé káàdì. ẹ̀ẹ́ máa ń lọ káàdì. ẹ̀ẹ́dẹ̀ lórí káàdì ọmọ gbà. Ah ọ̀gá ọ̀gá ẹ ilé ìgbà yà ilé ìwọ̀n pọ́s kan lélẹ̀ pọ́s kan ni. charges wọn máa ń pọ̀ jù. owó kékeré kọ́ la fẹ́ fún yín owó di pọ́s. iwájú tí wàá ń pọ̀ jù sáà tí ń lọ iwájú jù sáà. ẹ ló ti ṣe díẹ̀ tó ti wà ní ìdíjọ́ olúwa ẹ̀. bẹ́ẹ̀ni sà. ẹ pẹ̀lẹ́ ọlọ́run dẹ̀ ló rán yín sí wa. bẹ́ẹ̀ni sà. ìjọ náà dẹ̀ fi hàn pọ́ máa jí yín gbélé ni ṣọlá ń fẹ́ràn ìgbà máa kí yín gbélé nì. kò bá mi sọ àjọsọ nǹkan tó jọ bẹ́ẹ̀. ẹ̀dẹ̀ fẹ́ràn yín pé ti yín ata lé nì. sá. kò fẹ́ràn pé ti yín ata. àtọ́ sà bá àjọ àjọ sàdéhùn bí tèmi náà kò lé mi sà. ẹ káàbọ̀ sínú ọkọ̀ àwọn ajínigbé o. lọ́nà sọ fún yín ní pé a ti gbé yín lọ báyẹn a ti jí yín gbé nìyẹn. Kalemali Fatimasiya, Kalemali Rao Rabela.